ọ̀rọ̀ ṣe ni wò ká lè mọ̀ pé àyè pé méjì lẹ́yìn bíi wákàtí mélòó kan tí ó bọ́ lọ́wọ́ àjàgà àwọn ọlọ́pàá tilẹ̀ ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì ìyẹn gbajúgbajà ọkùnrin olórin sàzúzẹ àbíbù kìkíọlá bàbá aliamini ẹni tí àwọn èèyàn túmọ̀ sí Portable wèrè olórin ìdààmú àdúgbò wàhálà wàá lówó ó jọ pé ọkùnrin ti yípadà o fídíò kan ní ó gba ìgboro kan báyìí mọ́ṣáláṣí ni Portable mú orílẹ̀ o ó lóun fẹ́ padà jọ́ta. wọ́n tẹ́bù ní ẹ̀rí o. sọ́ọ̀rì sọ́ọ̀rì ìgbàgbé náà. wọ́n jọ gbogbo nǹkan tí pọ́tẹ́bù bá ṣe wọ́n fojú àdúgbò wọ́n jọ kò sẹ́ni tí ò lè ṣe kó fi wọ́n jọ torí ọlọ́run wọ́n fọmọ lálọ́ ní wọ́n jọ wọ́n bá wà fi sílẹ̀ wọ́n jọ torí ọlọ́run gbogbo ohun tí pọ́tẹ́bù ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹjọ́ torí ọlọ́run. orúkọ tí yín sà. orúkọ mi ni Sunday Adépọ̀jù aka Balẹ̀gàn. kíkẹ́ bàbá a pátẹ́bù. eke ẹjọ́ torí ọlọ́run. apá ìṣẹ̀lẹ̀ lórí ìṣàkóso ọlọ́run. ẹ bá mi sọ fún Zazu o. a wà lórí àdúrà la wà látàárọ̀ láti wà ń bí o ọlọ́run dẹ̀ ti gbàdúrà wa o àdúrà wa gbà o ó ní ṣiṣẹ́ o ìwà rẹ̀ náà bá ti ṣe o wà rẹ̀ náà gbé gbà aláwù màámi subhanallah alhamdulillah àdúgbò ẹ̀kọ́. màmá tẹ bá tiẹ̀ rísà súlé ni ìmọ̀ rẹ̀ lè gbà. wà á ní kó ṣe dáadáa o. ìmọ̀ rẹ̀ má gbà. kó má ṣe dáadáa orúkọ máa parẹ́ ó máa ṣe dáadáa. ọwọ́ ayé má jẹ tó. bẹ́ẹ̀ ni. tó bá ní ìyá tó bá ní bàbá kọ́lọ́ ìjà kó gbẹ̀yìn wọn. àmì àmì kókó òní ṣe. ó gbọ́ràn. ó gbọ́ràn. kó má ṣàfojúdi ọmọdé àgbàlagbà kó ṣàpá gbogbo wọn mọ́ra kó jẹ́ gbogbo ẹ̀ kó jẹ́ tiẹ̀ kó ní sùúrù kó má bẹ anybody jà. o ṣe kí ni. ó jẹ́ ibi tó ní sùúrù tó lè rògbò àmọ́tẹ́ ìwé tó lọ ni wọ́n máa lọ sọ́dọ̀ sí lágbọ̀rọ̀ náà. nǹkan gbogbo òní. yéṣu yorùbá rẹ̀ ni àbá haúsá. mi ń ṣe yorùbá haúsá ni mi sà. ẹ lè fẹ́ràn pọ́tébù dáadáa. bẹ́ẹ̀ ni sà. ẹ máa ń gbóni ẹni. bẹ́ẹ̀ ni ìyá kílẹ̀ yín rí sọ̀rọ̀ tó wà lẹ̀ yìí. ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí oníkọ̀ọ́kọ́ tí mo lè sọ bí mo máa jẹ́ kí gbogbo wa ká fún àwa sùn. ó kàn ní ẹ̀lọ́gbọ́n ó lè fi sọ́wọ́ lè tún lọ́wọ́ lọ láti wá jara wa láti jara wa ó ti lé yìí wọ́n máa lọ wọ́n máa lọ síwájú kí kí ẹ̀ máa lọ lágbára lọ́wọ́ máa lọ sọ́dọ̀ máa lọ sílẹ̀ Hausa ne o, a taimaka a sakwata, a mai adalci a sakwashi ahmed adariki dáadáa dá ànábì o àṣàkóṣì o. lẹ́yìn máa ń gbọ́ sàṣù. ẹyin tèmi mo fẹ́ ṣe kẹ̀kẹ́ fún mi Alore TV ní kẹ́mẹ́rì ẹ wo wọn máa wọ sáré gbogbo nǹkan tó máa ń ṣọ̀dá ó máa ń mọ kedere wọn kí máa wọ́n Alore. Alore. Thank you.